hallelujah praise the lord. ní orúkọ jésù olúwa a fún àwọn tó ń gbọ́ ọ̀rọ̀ yìí. Lord, we pray for our listeners. pé kí ọ̀rọ̀ tá a fẹ́ sọ fún ẹ̀ lè. that this word of exhortation will be, give them understanding. kí ó sì lè bọ́ sí ilẹ̀ tí ó dára. and enter into the good land and their hearts, that they might bear fruits with In Jesus' name we pray. Our friends, we want to tell you about the judgment to come. Bíbélì sọ nípa ìdájọ́ kan tó ń bọ̀. Bible talks about the judgment that is to come. Ìdájọ́ náà Bíbélì sọ pé nígbà tá a mọ bí ìdájọ́ náà ṣe lera tó. The Bible says knowing the terror of God. La ṣe ń sọ fún àwọn èèyàn kan ṣọ́ra. We persuade all men. Ní wàá ronú kùwàdà kí ìpè tó dé to repent before the end comes. Ìgbẹ̀yìn ló ń bọ̀ yìí ó lè jẹ́ ìgbẹ̀yìn ti ẹnìkọ̀ọ̀kan o. The end that we are talking about might be your individual end mo fẹ́ kí mọ̀ pé even tó o bá tíyàn ò bá tẹ̀ tí ìbẹ̀rẹ̀ ìgbẹ̀yìn ayé gan títún á súnmọ́ délé pàpà. Because even if your end is not yet at hand, the end of the whole world itself is at hand. Bíbélì sọ pé the Bible says ìgbà kan bọ̀ ní ìgbẹ̀yìn ayé tuntun. That there is coming a time of the end of the world. Tí a ó jí gbogbo òkú dìde. Wherein all the dead shall be raised. Ọ̀pọ̀lọpọ̀ rò pé àwọn lè yìnbọn kúrò nìyẹn. Many people think they can escape from that. In the foreign countries. Many people say after they die they should burn them in fire. They think that by so doing they won't stand before God anymore. Many even are thinking that they should send them into the heavens. Bí That they cannot stand before God anymore. But I want you to know. That all men shall stand before God. The judgment is coming at the end of the world because the Bible says ní ẹ̀yìn tí ẹgbẹ̀rún ọdún ìsinmi ọlọ́run yẹn bá ṣe tán. that after the one thousand year millennium reign of Jesus. nǹkan ló tún máa tún ṣe. many things would happen. lẹ́yìn ọlọ́run sọ pé òun yóò wá jí gbogbo òkú dìde in which one of them is that Jesus will raise all the dead. Jesus Christ said clearly. That he will raise all the dead. If you know him that will resurrect the dead. Tí You know that this Jesus is gonna be the judge on that day. Jésù. Isn't it eh, then good for you to know this Jesus now? Because in this world today, if you have a grievance against somebody in a court, if you know the judge, and you can make him your friend, Don't you see that you have a good hearing? mo fẹ́ kó mọ̀ pé. But I want you to know. Jésù fẹ́ di ọ̀rẹ́ rẹ náà. That Jesus Christ wants to be your friend. Jésù sẹ́ sọ gbangba pé. He says clearly that. pé òun ló máa ṣe ìdájọ́ ayé. He is the judge of this world. Bí sọ pé bàbá ò ní ṣe ìdájọ́ ẹnikẹ́ni. The Bible says that the Bàbá ìdájọ́ The father will not judge anyone. Pé ó ti fi gbogbo ìdájọ́ fún ọmọ. Because he has given all judgment to his son. Ní pé Jésù wá gẹ́gẹ́ bí ọmọ. That is Jesus has come as the son. Ó sì gbé ẹran ara ènìyàn wọ̀. In in form of human flesh. Òun ló máa ṣe ìdájọ́ àwa ènìyàn. He will be the judge of all men ó sì sọ pé ìgbà kan ń bọ̀ sẹ́. the bible says the time is coming. tí òkú yóò gbọ́ wherein all the dead shall hear the voice of Jesus. gbogbo wọn yóò sì wá jíde. and they shall all rise from the dead. Jésù yóò jí wọn jí. and Jesus will raise them from the dead. gbogbo egungun tó ọrùn kan wà all the bones that you think are in the sepulchres. gbogbo yóò they will all be resurrected. ẹ já lọ wo ìwé ìfihàn. let us see this in the book of Revelation. chapter twenty. We'll read from verse 11. And behold, I saw a great white throne judgment. And him that sat on it. From whose face the earth and the heaven fled away. And there was found no place for them. And I saw the dead. àti ẹni kékeré àti ẹni ńlá. small and great. wọ́n dúró níwájú ìtẹ́. stand before God. A sì ṣí àwọn ìwé sílẹ̀. And the books were opened. A sì ṣí àwọn ìwé mìíràn kan sílẹ̀. And another book was opened tí ṣe ìwé ìyè. which is the book of life. a sì ṣe ìdájọ́ fún àwọn òkú. and the dead were judged out of those things. láti inú ohun tí a ti kọ sínú àwọn ìwé náà. which were written in the book. gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. according to their works. Òkun sì jọ àwọn òkú tí ń bẹ nínú rẹ̀ lọ́wọ́. and the sea gave up the dead which were in it. àti ikú àti ipò òkú sì jọ òkú tí ó wà nínú wọn lọ́wọ́. and death and hell delivered up the dead which were in them ìdájọ́ wọn. And they were judged everyone. oníkùnkùn According to their works. Àti ikú àti ipò òkú a sì sọ sínú adágún iná. And death and hell were cast into the lake of fire. Èyí ni ikú kejì. This is the second death. Bí a bá sì rí ẹnikẹ́ni. And whosoever was not found. Tí a kò kọ orúkọ rẹ̀. Written in the book. Sínú ìwé ìyè. Of life. A sọ sínú adágún iná. Was cast into the lake of fire. Arákùnrin àti brother and sister. This is our message unto you today. We are talking about this lake of fire. We say that this is not a laughing matter. This is not a joke. Nǹkan tá à sọ ohun tó yẹ kí ó ń kálukú tún tojú rẹ̀ sójú òkútu rẹ̀ ni. This is a serious matter. Jésù sọ pé adágún náà wà sẹ́. Jesus says there is a lake of fire. Pé a máa sọ gbogbo àwọn tí wọ́n bá tí wọn ò bá tẹ̀lé Kristi. Into which all those who do not follow Jesus shall be cast. Nítorí pé a ní ẹni tí orúkọ rẹ̀ ò bá ti sí nínú ìwé yìí. Because it says whosoever's name is not found in the book of life. Ní àwọn sọ sínú adágún náà. Is thrown into the lake of fire. Now we think that should cause you to be fearful. How can your name enter into this book of life? The book is in the hand of the Lord Jesus Christ. And whoever follows Jesus to the end shall have his name written in that book. In Revelations chapter 3, Jesus says, kí ẹ ṣọ́ra kí o má bàa parúkọ irẹ kúrò ní ìwé yìí náà. Take it unto yourselves, lest your name be blotted out of the book of life. Ìyẹn ni pé a tún lè parúkọ àwọn kan rẹ kúrò ní ìwé yìí náà. That is names can be blotted out from that book ìdí ẹ̀rí tó láti fi ṣọ́ra nìyẹn. that's why you gotta be careful. ìdí ẹ̀tọ́ láti fi dúró títí tó pin nìyẹn. you have to stand with him to the end. o láti tẹ̀lé Jésù yìí títí tó pin. follow Jesus to the end. o gbọ́dọ̀ jẹ́ kó gbóná kó tutù rárá. you must not be lukewarm. má ṣe jẹ́ ká sọ pé àbò ti lọ gba wèrè mẹ́sìn má jẹ́ kó tàn jẹ. don't let them deceive you by telling you are a fanatic. mo fẹ́ kó mọ̀ pé o ò tí ì gba wèrè mẹ́sìn rárá. I want you to know that you are not yet a fanatic. o tẹ̀ tí ì ṣe ti Kristi náà tó wà. you have not even followed Jesus enough. Jésù fẹ́ kó tẹ̀lé òun sí Because mm. Jesus wants you to follow him to the end. He says they shall persecute you if you are following him. All those that follow Jesus shall be persecuted truly. Those who are Jesus truly shall be persecuted. But because they are calling you a fanatic, you want to go back. Oh, then you are not yet decided fully as to what you want to do. Because what we are telling you now, those whose name are in the book of life shall be saved. Here is what Jesus himself said. In Matthew chapter twenty-five. Láti ẹsẹ̀ kọkànléní book. verse thirty one. a sọ ìtàn Jésù sọ òwe fún wa. There is a proverb that Jesus gave about the kingdom of God. Ilé ìlú sọ nípa ti àgùntàn àti ewúrẹ́. Talking about the sheep and the goats. Pé nígbà tí ohun tí òun ti ka tí Kristi bá máa padà ní ìjọba rẹ̀. Jesus says when he shall come back. ènìyàn yóò wá nínú ògo rẹ̀. when the son of man shall return in his glory. àti gbogbo àwọn áńgẹ́lì mímọ́ pẹ̀lú rẹ̀. and the angels of God with him. nígbà náà ni yóò jókòó lórí ìtẹ́ ògo rẹ̀. then shall he sit upon the throne of his glory. níwájú rẹ̀ a ó sì kó gbogbo orílẹ̀-èdè jọ. and all the nations of the earth shall be gathered before him. yóò sì yà wọ́n sí ọ̀tọ̀ kúrò nínú ara wọn. and he shall separate them one from another. gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ti ya àgùntàn rẹ̀. as a shepherd separates sheep his sheep from the goat sì fi àgùntàn sí ọwọ́ ọ̀tún rẹ̀. and the sheep he shall put on his right hand. àwọn ewúrẹ́ sí ọwọ́ òsì. but the goats on the left. nígbà náà ni ọba yóò wí fún. then shall the king say unto them. àwọn tí ó wà ọwọ́ ọ̀tún rẹ̀ pé. on his right hand. ẹ wá. Come, ẹ̀yin alábùkún fún bàbá mi. Ye blessed of my father. Ẹ jogún ìjọba. Inherit the kingdom. Tí a ti pèsè sílẹ̀ fún yín láti ọjọ́ ìwà. Prepared for you from the foundation of the world nítorí ebi pa mí. for I was an hunger. èyí sì fún mi ní oúnjẹ. and He gave me meat. òǹgbẹ mí. I was thirsty. èyí sì fún mi ní and He gave me drink. mo jẹ́ àlejò. I was a stranger. èyí sì mí sí ilé. and He took me in. mo wà ní ìhòhò. I was naked. èyí sì dáṣọ bò mí. and He clothed me. mo jẹ́ àìsàn. I was sick. èyí sì bójútó mi. and He visited me. mo wà nínú túbú. I was in prison. èyí sì tọ̀ mí wá. and He came unto me then shall the righteous answer him saying. Lord. When saw we an hungered and fed thee? Or thirsty and gave thee drink? And thirsty and gave thee drink? When saw we thee a stranger and took thee in, wà or naked, and clothed thee, or when saw we thee sick or in prison, and came unto thee, or in prison, and came unto thee, and the king shall answer and say unto them, Verily I say unto you, as much as ye have done it unto one of the least of these my brethren, ye have done it unto me. My friends, I will show you a little thing among what Jesus said. He says that if you have done it unto one of these, these, my brethren, that is, we who are for Jesus, àwa ò pẹ̀lú we are already saved from that judgment. we who believe are going to sit with him in judgment. we are his brethren that he will be pointing to him. that day those that will be saved. àwọn tí òun sọ pé òun máa dáríjì yẹn. those that he said he will forgive. àwọn ló wọ́n kàn wọ́n kàn ṣe wọ́n kàn ṣàánú fún àwa báyìí. they will be having mercy on them. ó ní àwọn tí wọ́n ṣe àwọn tó ń ṣe nǹkan wọ̀nyí fún àwọn arákùnrin mi wọ̀nyí. he says this that did something from that gave things to this my brethren. yẹn pé àwa tá a jẹ́ ti nísìnyí o. that is those of us who are believers right now. àwa ní àwọn arákùnrin rẹ̀ tó ń sọ yẹn. we are the brethren that he is talking about. àwa ò pẹ̀lú àwọn tá a máa máa dájọ́ fún lọ́jọ́ náà. we are not part of those that will be judged on that day. àwa ti bọ́ kúrò nínú ìdájọ́ pàpà. we have been separated and from that judgment. àwa la máa ṣe ìdájọ́ fún náà. matter of fact we shall be one of those judges àwa we shall be with Jesus upon the throne of judgment. and judging all these people. those that will be saved on that day. ọlọ́run nìkan ló mọ̀ wọn. only God knows these people. ṣùgbọ́n Jésù sọ pé wá nísìnyí oko wá pẹ̀lú àwọn ọmọ arákùnrin. Jesus says come and be his disciple today. tó o bá wá dẹ̀ tó o bá ti ti Jésù nísìnyí. and if you belong unto Jesus now. ìwọ ò tiẹ̀ ní ìpín nínú pé ọmọ adáyé lọ́jọ́lọ́jọ́ náà rárá. you are not gonna be a part of those that will be judged on that day. ó ṣèlérí pé because Jesus has promised. pé àwọn tá gbà òun gbọ́sẹ́. that those of us who believe in him. àwa ti bọ́ kúrò nínú ikú. we have been saved from death. àti bọ́ sínú ìyè. into life. àwa kì yóò dúró níwájú ìtẹ́jọ́ níjà shall not be judged anymore. àwa la máa dá àwọn èèyàn lẹ́jọ́. we shall be the ones that shall be judged. ìwé ìtẹ̀sọ̀ pé àwa gan la máa ṣe ìdájọ́ àwọn áńgẹ́lì. the bible clearly says that we shall even judge angels. bẹ́ẹ̀ni mo fẹ́ fi hàn ẹ́ níbẹ̀ nìyẹn. that's what I want to show unto you. bẹ́ẹ̀ ni orí nígbà tí ọba náà jókòó lórí ìtẹ́ and when the king sat upon the throne. àwọn rẹ̀ dúró sẹ́yìn rẹ̀. his disciples were behind him. àwọn yẹn dúró sẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ìránṣẹ́ rẹ̀. they were with him as his servants. ṣùgbọ́n àwọn tá à ń ṣèdájọ́ fún àwọn dúró wájú. but the people that were being judged were in front of him. àwa rẹ̀ la dúró sẹ́yìn rẹ̀ yẹn. the disciples also were behind him. àwa la máa ṣèdájọ́ fún àwọn tó ń dúró wájú. and we will be the ones judging those that are in front. ìwọ ni kò wá kò wá yan ètò fẹ́ make your choice now. o fẹ́ máa ṣé o fẹ́ ta tẹ́tẹ́ pé bóyá wàá lọ́jọ́ náà ni àbò fẹ́ wá to gamble to see if you are going to be saved on that day or do you want to be his disciple now? There is no assurance for you if you want to wait until that day. Many religions will tell you that only heaven knows that those that will be saved. They will say they will only know on that day. But Jesus says that you can know from now on. You can know if you are a child of of God now. because the holy spirit of God. is what gives us this assurance. that we are the children of God. for this purpose Jesus gave us the holy spirit. and we are his disciples. and we shall be the ones judging on that day. that's why Jesus says. that you should believe Jesus now. if you are for Jesus now tó máa ṣe ìdájọ́ lọ́jọ́ náà fún tó kù. shall be one of those that will be judging others on that day. but tó o bá gba Jésù Kristi. but if you do not accept Jesus. àbí tó o bá tó o bá kàn mú Jésù yìí ní ìdè níje níjẹrẹwẹ. or you take him lightly. tó o tó o jẹ́ kó kó ká ẹ lára. you do not take him seriously. mọ̀ pé o o jẹ́ kó gbóná kó tutù nìyẹn. then you know that you are lukewarm. o lè pẹ̀lú àwọn tó máa dúró níjọ́ ìdájọ́ náà. you might be part of those that will be judged on that day. ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé. but I want you to know. ìgbà ilẹ̀kùn ṣì ṣí sílẹ̀ báyìí. that the door of salvation is still open. Today you can still take a hold of that salvation and have a part in that kingdom. You can be part of those that will be, be judging on that day. If you accept Jesus now, that's what we are talking about Jesus. That Jesus is bringing the judgment. On this day of judgment, I want you to know that Satan and his disciples they are not they have already been judged. àwọn àwọn kàn wọ́n kàn wọ́n kàn fún wọn ní ìgbà díẹ̀ ráńpẹ́ nísìnyí ká tó lọ sọ wọ́n sínú wọn. they only have a short time before they are thrown into the pit. ká tó lọ sọ wọ́n sínú adágún náà ni. before they are thrown into the lake of fire. bí ìgbà tí wọ́n kàn ń gba òru wọ́n kàn ń gba ìsinmi fún ọjọ́ péré mélòó péré. essentially it looks like they just are living on borrowed time now. lẹ́yìn ìgbà tí ìgbà wọn bá ti kọjá. after their time is over. kò máa mú àwọn akọ̀mọ́sọ́ sínú adágún náà ni. they shall be thrown into the lake of fire. The great white throne judgment is for men, not for the devil. Those that will be resurrected in the last day are the ones that will be judged at the white throne judgment. For those who accept Jesus now, they have been resurrected eh, in the first resurrection. That's why I say they are not a part of those that are being judged in the in the white throne judgment. look at the book of Revelation. chapter twenty. it talks about the first resurrection. we want you to know. Uh, so that you can make the choice of which one you want. Which one do you want to be a part of? Do you want to follow Jesus now? tó lè pẹ̀lú àwọn tá a máa máa jọba fún ẹgbẹ̀rún ọdún lórí ayé yìí. so that you can reign with him for a thousand years. àbò kan fẹ́ máa ṣe tó wùn or do you want to do your that which is your choosing or pleasing. o fẹ́ ta tẹ́tẹ́ bóyá Ọlọ́run máa gbà ẹ́ níjọ́ ìgbẹ̀yìn. and you want to gamble to see if you shall be saved in the last day. mo fẹ́ kó mọ̀ bá wa pé. I want you to know. tó bá rò pé àwọn tí wọ́n sọ pé wọ́n ń ṣe òdodo díẹ̀díẹ̀ nígbà náà. that if you think those that say they had some right they do did some righteousness at that time. a jẹ́ àwọn tó yẹ pé wọn ò gbọ́ nípa ẹ̀sìn Kristi yìí. those who did not hear about the word of Jesus Christ. àwọn tó yẹ pé wọ́n kú kí ó tó di pé ọ̀rọ̀ Jésù yìí dọ̀dọ̀ wọn ni o. those who died about the gospel of Jesus before they had the gospel of Jesus. bọ̀ ìwọ tó ń gbọ́ wa báyìí. for you who's hearing us now. àti mú òtítọ́ tọ̀ ẹ́ wá. we have brought you the truth. pé Jésù ló lè gbà ẹ́ that only Jesus can save you. pé tó bá wa jẹ nínú ẹran ara Jésù. that if you partake of his flesh. tó bá mu inú ẹ̀jẹ̀ Jésù. and drink of his blood. yẹn ni pé o jẹ nínú ètùtù tí Jésù ṣe fún àwa ènìyàn. that is you are partaking of the sacrifice of Jesus for man. ló lè di then can you have part in the kingdom of God. but if you do not want to hear that. and you just want to follow your religion. then you have judged yourself already. you have condemned yourself already. that only those who hear now. and do not accept Jesus. they have forsaken uh, they have been judged already. ní ìwé ìwé ìfihàn ẹsẹ̀. in the book of Revelation. a fẹ́ sọ nípa ìta sọ pé àjíǹde let us talk about the first resurrection. ní orí ogún ẹsẹ̀ ìkẹrin yẹn. chapter twenty verse four. mo ti rí àwọn ìtẹ́. it says and I saw throne and they sat upon them. and judgment was given unto them. and I saw the souls of them that were beheaded for the witness of Jesus. and for the word of God. and which had not. had not worshipped the beast. neither his image. neither had received his mark. Or upon their foreheads or in their hands. and they lived and reigned with Christ one thousand years. but the rest of the dead. lived not. again until the thousand years were finished. this is the first resurrection. blessed and holy. is he that hath part in the first resurrection. on such. the second death hath no power. but they shall be priests of God. and of Christ and shall reign with him a thousand years. so those of us who are disciples of Jesus on this earth. and those who are his disciples that have died. when Jesus shall return in the sky. Gbogbo òkú ni yóò wá jí dìde. All of the dead shall rise. ọdún àlàáfíà yìí. that's after the one thousand year millennium. Jésù Kristi sọ pé kí wọn wà ní ìpínlẹ̀ ọdún àlàáfíà yìí. Jesus Christ says you should come and power part in that millennium reign if you accept Jesus now. wà ní ìpínlẹ̀ ọdún àlàáfíà náà. you will have part in the one thousand reign of Jesus. tó bá tilẹ̀ kú kí Jésù tó dé. even if you die before Jesus returns. ni pé o kò láwọn tí máa nínú ìjìyà then you must be part of those that Jesus will raise from the dead at but if you do not accept Jesus now. then you have to wait until the second ìgbà and when you are raised from the dead at that time there is no there is no assurance as to what will happen tó bá mi báyìí if you are hearing me right now tó and you are hearing that Jesus is the only way and if you do not believe then it is it's a sorry situation for you I am telling you now that Jesus loves you and the time is at hand à ń we are telling you about the judgment to come after this judgment all those whose name are not in the book of life life shall be thrown into the lake of fire with Satan. ṣùgbọ́n ìwọ lè yàn nísìnyí tó bá fẹ́ o. but you can choose right now which one you want. yàn nísìnyí tó bá máa tẹ̀lé. choose you this day whom you shall serve. ǹjẹ́ o fẹ́ tẹ̀lé adájọ́ ọjọ́ náà. do you want to follow the judge on that day? Jésù Kristi ni adájọ́ ọjọ́ náà. Jesus Christ the judge tó o bá sì tẹ̀lé. and if you follow him. wọ́n pẹ̀lú àwọn tó o máa dájọ́ lọ́jọ́ náà nìyẹn. you will be a part of those that will judge on that day. tó o bá but if you refuse. tó o sọ pé o fẹ́. and you say you don't want to follow him. tó o sọ pé ẹ̀sìn ti bàbá rẹ nìkan náà ló máa ṣe. you are satisfied with your father's religion. mo fẹ́ kó mọ̀ pé. then I want you to know. lọ́jọ́ ìdájọ́ náà. that on the day of judgment. kò ní sí àánú rárá. there will be no mercy. ọ̀run àpárí sì ti lanu gbòò. hell will open his mouth. iná adágún náà yẹn sì ti ń pọ̀ sí and the lake of fire is burning láti gba gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé èṣù. to receive all them that follow the devil. gbogbo àwọn tó tẹ̀lé èṣù àwọn tó ń sọ pé tì fẹ́ inú wọn fẹ́ ṣe. them that follow the devil are those that do their own bidding only. tó pé inú fífẹ́ inú rẹ ló fẹ́ ṣe ò tẹ̀lé ìgbọ̀tí Jésù fẹ́ ni. they just want to do their own bidding not what Jesus wants. Jésù fẹ́ràn rẹ. but Jesus loves you. ǹjẹ́ o fẹ́ ní ìpín ìjọba táwọn wí. do you want to have a part in his kingdom? ǹjẹ́ o fẹ́ wọ ìjọba àlàáfíà náà? do you want to enter into the kingdom of peace? during the one thousand year them that believe Jesus now they have a part in that millennium reign àwọn tí wọ́n bá tán bá tó wá gba Jésù. and those who refuse to accept Jesus. nígbà tí ìdájọ́ náà bá dé. when the judgment time comes. mo fẹ́ kó mọ̀ pé kò sí ọ̀nà mìíràn mọ́ fún ẹ. I want you to know there is no other way of salvation for you. because if you wait until then to find out if you are going to be saved it might be too late for you. now is the time of salvation. Also, we have a part believes on Jesus Christ is saved from death unto life, and he shall not be judged anymore. Because we shall be the judges on that day. Therefore, my friends, what do you want to do? Do you want to follow Jesus? We want to pray for you now. And we want you to follow Jesus. And begin to read the Bible every night and every day. If you cannot read the Bible, but if your children can read let them read for you. and follow what it says. sì wá àwọn ajínrere church àwọn ajínrere lọ. look for an evangelistic church. where they can teach you the true word of God. because you shall know the truth. and the truth shall set you free. Jesus Christ is this truth he is the only way. whereby we might be saved. bow down your heads and we shall pray for you. if you want to accept Jesus as your Lord say after me. say Jesus. I know that you are the judge on that day. and I want to tell you now. come and enter into my heart. that I may have a part in the reign of righteousness. that I may not enter into this reign. fire. that I may have a part in the millennium reign olúwo ọkàn mi kí n má ṣe dẹ́ṣẹ̀ mọ́ má sì má ṣe ìfẹ́ láti lọ ràn mí lọ́wọ́ ọlọ́run kí n má ṣe lè ṣe ìfẹ́ ẹ̀ṣẹ̀ mọ́sẹ́. that I may not do the will of sin anymore. amen. I want to pray for you. Jesus Lord we pray. for all all our listeners. all these who have prayed with us. in the name of Jesus. pé that the love of God will enter into their hearts. apàṣẹ pé we pray that they will love Jesus Christ. that they might read the Bible and do his bidding. that all the deception of Satan will not deceive them anymore in the name of Jesus. kọ́ that they might do the will of God. àmín. amen. peace unto you. friends. we want you to write unto us. I will encourage you with the word of God that will help you more. Write to evangelist Adewumi. If you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel distribution is one word www.gospeldistribution.org and you can send us email on the internet. Our web our email address is webmaster at gospeldistribution.org. Webmaster at gospeldistribution.org. And you can also read all our literature on the internet freely. God bless you and see you, we we'll see you again next time. In Jesus' name.